إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم رمضان الله أطر الصلاة نبوة محمد صلى الله عليه وسلم أما تسوج نري ذلك وعلتن القرآن الكريم لتن سورة الأنبياء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدق إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأفروا النجوى الذين ظلموا أن هذا إلا بشر مثلكم أفتأتون الصحر وأنتم تبصرون الله سبحانه وتعالى ولإقترب للناس حسابهم أتكوشير وعوية أسما وهم في غفلة معرضون شماوي ينبنين فنفرا لن تنقل كل بواسطير محمد صلى الله عليه وسلم تنشفون ìsúnmọ́ àsìkò ṣírò àwọn èèyàn tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tún sọ ọ̀hún náà ni ìwọ sàárè ìkálùkù wa ẹni tí ẹni rẹ̀ bá gùn nínú wa lásìkò táwà yìí ni wọ́n sọ yí olú 150 years láyé àbólú 100 years láyé ìkálùkù wa asúnmọ́ sàárè ju bá a ṣe lérò lọ ṣùgbọ́n èyí tí àwọn èèyàn ronú tí wọ́n èsìn lọ́wọ́ ọba tí wọ́n èmú ọlọ́wọ́ ọba lọ́kan ṣoṣo tí wọ́n èjìnà sí ti ọlọ́wọ́ ọba kọ̀ fún wa tí wọ́n èṣe ti ọlọ́wọ́ ọba pa wọ́n láṣẹ ọlọ́wọ́ ọba ni wọ́n òbí rọ́fúlẹ̀tì mọ́rin lóòrùn wọ́n bẹ nínú fọnúfọ́ra lẹ́ni tó ṣe pé ó ń sá fún ọ̀rọ̀ ọlọ́run ọba tó ń sá fún wáàsí ànábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tó ń sá fún ọ̀rọ̀ tí àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n sọ tá ọ̀rọ̀ tí ọlọ́run ọba sọ yìí ari rí wípé gbogbo àwọn tí wọ́n ń bẹ láyé ní àsìkò ìgbà tí ọlọ́run ọba ń sọ ọ̀rọ̀ yìí fún muhammad sallallahu alaihi wa kò sí kankan nu ọláyé máa ń sè èèyàn kan ló dúró déédéé abubakar umar usman abdulrahman bin auf àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n dúró déédéé kálukú wọn ó ti pàdé ọlọ́run ọba ọba yìí ẹni bí Abu Lahab Abu Jahal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kálukú wọn náà ti pàdé ọlọ́run ọba wọn ọlọ́run ọba ní ìtàràbà lè náà ti ṣìfà gbogbo àsìkò ìṣirò ń kálukú ọlọ́run ní nǹkan tó ń súnmí ń kálukú ni torí pé ẹni tán bá ti jù sínú sàárè àbẹ́ni tó bá ti jáde láyé ìṣirò tí ẹ ti bẹ̀rẹ̀ láwọn afẹ́fẹ́ a máa sọ ipé man mata faqad qamat qiyamatu gbogbo ẹni tó bá jáde láyé alkiyama ti ẹ ti bẹ̀rẹ̀ láti gbà ẹ́ tó láti gbà ẹ́ náà ni wọ́n ó ti máa fìyà jẹ́ tó bá ṣe pé ní ìyà ni àtìgbà ẹ́ náà ni ó ti máa kẹ́ tó bá ṣe pé ní ìkẹ́ ni ló fi jẹ́ wípé àsìkò díẹ̀ ta níláyé ń bí agbọ̀rọ̀ lù dáadáa àsìkò díẹ̀ ta níláyé ń bí agbọ̀rọ̀ fi sin lọ́wọ́ ọba ẹni tó wá sáyé tí ò sin lọ́wọ́ ọba kò ráyé wá ẹni tó wá sáyé tí ó juwọ́lẹ̀ fún àṣẹ ọlọ́run ọba tó ṣe pé ìfẹ́ ẹnu rẹ̀ ló ń tẹ̀lé irú èèyàn bẹ́ẹ̀ ṣòfò ayé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni ó dẹ̀ ṣòfò ayé kọlọ́run ọba kó mọ́kànwá kára wọn torí pé gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ wípé ẹ̀dọ́ ọlọ́run ọba ní ọlọ́mọ ọba ló lẹ́tọ̀ọ́ láti búra pẹ̀lú tó ṣùgbọ́n wa ta jẹ́ ẹ̀dọ́ ọlọ́mọ ọba àgbọ̀rọ̀ búra àyàfi pẹ̀lú ọlọ́mọ ọba innal insana lafi khusrin ọlọ́mọ ọba ní ìran mi ti ṣòfò ìlàlẹ́rìnà salihat tí wọ́n lè ṣiṣẹ́ dáadáa wa tawasaw bil haqq nítorí òdodo wọ́n spread ẹ̀ láàrin ara wọn wọ́n sọ fúnra ara wọn wa tawasaw bis bákan náà wọ́n ń gbara wọn níyànjú láti máa ṣe sùúrù lórí ìmú àṣẹ ọlọ́wọ́ ọba ṣẹ́ ní àbí ìgbara níyànjú láti ṣe sùúrù lórí àwọn àdánwò sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kánú ìpè ìran mẹ́niyàn inú òfò là ń bẹ kọ́lọ́wọ́ bá kó ṣàánú wa kó mọ́kàwá fún wọn inú àwọn ẹni òfò ọlọ́wọ́ bá ní wọ́n ó ń fi ghaflati mu'ridun ṣùgbọ́n wọ́n bẹ nínú fọ́nufọ́ra mu'ridun lẹ́ni tó ń gúnrí kúrò níbi ọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n gbọ́rọ̀ ànábì muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba ní ma àwọn dáńsọ yìí látọ̀dọ̀ ọlọ́wọ́ bá wọn ilẹ̀ tẹ̀mọ̀ọ́gù àti kó ṣe rí pé kí wọ́n máa tẹ́tí sí wàhúnyẹ̀ làbúrù ṣùgbọ́n lẹ́ni tó ń ṣeré ni sọlọ́ jẹ́ pé tá a bá ń gbọ́rọ̀ ọlọ́wọ́ ọba agbọ́rọ̀ gbìyànjú láti máa gbọ́ with rap attention oníwà ìdàkúrẹ́ al-Qur'an fọ̀ntẹ́mi ọ̀rúlà wọ̀ ọlọ́run ní tẹ́ máa ń ka alukur'an ọ̀tẹ́yìn ìrúláwo ẹ̀yìn ti wọ ánsìtì ẹ wà attentive so ló jẹ́ pé alukur'an tẹ́yìn bá lóun fẹ́ plé rẹ̀ nínú ilé ìwò kó mọ̀ wípé àsìkò tóun rẹ́dì láti lẹ́sìn sí lòun plé ẹ̀ alukur'an ò o ò rẹ́dì láti listen sí kẹ̀kọ́ ìgbà tó bá ṣe tán àti lísìn sí ìjòkó kó gbọ́ kó ronú sí nǹkan tó ń gbọ́ ìgbà yẹn lèèyàn ń gbọ́ alukur'an torí bí ọlọ́run ọba pa wá láṣẹ rẹ̀ ní pé tán bá ti ń ka alukur'an ẹ tẹ́tí wọ ansitu ẹ wọ attentive káwọn ní à ń gbọ́ alukur'an ṣùgbọ́n a tún ṣe àwọn nǹkan míì àfún alukur'an ní ọwọ́ rẹ̀ làwọn afáfin máa ń sọ ipe ẹni tó lọ sáàrin ọjà tó ń bí alukur'an ń bẹ́ẹ̀ ó ń plé alukur'an níbi tí ó yẹ kó ti plé rẹ̀ ni torí pé ọjà àyè ariwo ni àyè kátàkárà ni a ní sọ fáwọn tó ń bẹ nínú ọjà wípé ẹ má tajà mọ́ mò ń plé kur'an lọ́wọ́ ẹni tó gbé lọ sí àárín wọn òun ló lẹ́sẹ̀ torí pé àyè yẹn ni kò ń ṣe àyè tí àwọn èèyàn ti ń gbọ́ alukur'an àyè kátàkárà ni ọlọ́mọba subhanahu wa ta'ala onímọ̀ àfihì min zikiri min rọ́bì mọ̀dáfì àzikiri kan dàti ìrántí ọlọ́wọ́ bá ti ṣe ayá kùránì kan wù ní sọ̀kalẹ̀ mọ̀dáfì tó jẹ́ ayá tuntun àti kó ṣe pé lọ́tàmà òwò yẹ́là àwọn àti ká gbọ́ lẹ́ni tó ń ṣeré kò ń ṣeré tó wà àtẹ́ntìwì eré lẹ́ńṣe ọlọ́mọ wa subhanahu wa ta'ala ka gbogbo nǹkan tí ó bá ti kí ń ṣe ọ̀rọ̀ ohun tí ó kí ń ṣe ẹ̀sìn ohun ó kà á kún eré àwádé pàtàkì àwọn nǹkan wọ̀nyẹn ṣùgbọ́n eré ni lọ́dọ̀ ọlọ́mọ wa innamal hayatu ọlọ́mọ wa subhanahu wa ta'ala ní ayé àdúnyà táwa yìí ni ọlọ́mọ wa subhanahu wa ta'ala ní la'ibun wa ni. eré ni ẹ̀mù lé bíznẹ́sì mú lé kan gbogbo eré ni ṣùgbọ́n eré tí yẹn lè ṣe ó ń bẹ èyí ò gbọ́dọ̀ ṣe ń bẹ àwọn owó eré téyìn ó ni ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó mú yàn gúrí kúrò níbi ọ̀rọ̀ ọlọ́wọ́n torí pé tọ́lọ́wọ́n torí ẹ̀ dá gangan ní kásìmù ní ọkàn wọn ó ti jẹ́ nǹkan tó ṣe rí pé ó fọ́nú fọ́ra tó ti gbàgbé èyí tó yẹ kó ṣe nǹkan tó ń ṣeré ni wà aqarru najwa ọlọ́wọ́ bá ní wọ́n máa pera wọn tí wọ́n máa bára wọn sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ láàrin ara wọn àwọn owó ní ọlọ́ni alladhina zalamu àwọn tí wọ́n ṣe àbòsí ìtawọ́ ń sọ láàrin ara wọn òníké alhada illa basharu mislukum ẹni tẹ́ǹtẹ́ ti gbọ́rọ̀ ẹ̀yí èèyàn bí ti iná ní àpàtàkùnà sọ̀ṣẹ̀rọ òpìdán lọkùnrin yìí ṣẹlẹ́mọ́ lọ jòkó ti ẹni tó ń pìdán tó ṣe pẹ́tọ́ bá ti bá ní sọ̀rọ̀ ọ̀tọ̀ ní tẹ́ẹ̀tùmọ̀ rùn sí wọ́n tún tó ṣerú tẹ́ẹ̀dẹ̀ ń gbogbo nǹkan tí dán rẹ̀ ń ṣe lára yìí wọ́n rí wípé láàrin ara wọn àwọn tó bá ní tìsí ànẹ́gbẹ̀wà Muhammad sallallahu tó bá ń ka al ọ̀pọ̀lọpọ̀ ń fọ́ọ̀lù fún kan yìí wọ́n wá wò pé bí tí ìtàwọn ṣe láàrin ara wọn náà ni káwọn péjọ káwọn bára àwọn sọ̀rọ̀ ẹ má mọ̀ lọ ẹ̀ mọ́ ìdá ló ń ṣe ń pàtí yín ni pẹ̀lú tó ń sọ tó rẹ̀ fún torí pé lárúbáwá sọ̀rọ̀sọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ nǹkan ní mímọ̀ tó ṣe pé tíyàn bá gbọ́ọ̀rọ̀ wọn èyí ó ní ẹ kò sí tẹ́lẹ̀ ti compare òun ló jẹ́ pé Arabic literature àti àwọn literatures míì tó kù wọn àjọra wọn tábà ń sọ pé àwọn writers àwọn writers tá a máa bàbàrà tábà ń wo English literatures míì wọn tó ń kẹkọọ lọ́dọ̀ àwọn writers tí wọn jẹ tàn alárúbáwá ní nǹkan tí ẹlòmíì ti kọ bólú tẹlómi ti kọ àti tó sọ̀kalẹ̀ ọwọ́ ń lísì sí ìtàlẹ̀ Muhammad sallallahu alaihi wasallam kà fún wọn àwọn tẹ́ ń lísì sí wọn pé eléyìí yàtọ̀ sí báwa ṣe ń ṣe tiwa eléyìí yàtọ̀ sí bíútì tí ó ń bẹ́ ń bi tiwa ibi táwọn míì ti ń gbàpà fún anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam tó ń gba ìsìláàmù ni ṣùgbọ́n àwọn tí Ọlọ́run wa subhanahu wa ta'ala tó ti fojú wọn tó di etí wọn sáàfẹ́gbọ́ òdodo wọ́n ń sọ fún àwọn yòókù wípé àpàtàkùnà sẹ̀rọ̀ ìdáni ọkùnrin yìí sàtìyìn ni wà ń tuntun sírún ẹ̀dẹ̀rin tó ṣẹlẹ̀ torí pé ìgbà ní àwọn ṣẹlẹ̀ bàbá lè gbọ́ ọ̀rọ̀ ànẹ́bùsọ̀lá asálá kí bàbá juwọ́lẹ̀ kọmọmọ́ juwọ́lẹ̀ yóò di pé bàbá ń bẹ ń káàpù kan ọmọ ń bẹ ń káàpù ni bàbá ti di mùsùlùmí ọmọ ń ṣe kìfìrí àdígbò ṣe pé ọmọ ni ó gbọ́rọ̀ anẹ́bìsọ̀lá àtàbà gbọ́ ọmọ di mùsùlùmí àbádi kèfèrí wọ́n wá wípé tó ń ṣẹlẹ̀ yìí tí ọmọ àti bàbá tánkíyà ilé ìlọ́bá ilé ìlọ́bá àtàsí nìyí so ọkùnrin yìí ó ń tàsí ni ó ń yà yìí àpàtà túnà sùhàrà ṣé ẹ máa lọ bẹ́ni tó ń tàsí yìí ẹ máa lọ ní sí sábà sí wà tuntun sí rúùnù tẹ́rẹ̀ ń bójú ara yín rí nǹkan tó ń ṣẹlẹ̀ tí wọ́n jòkó tán ṣe mítìnì láàrin ara wọn láti dìkọ́rẹ́jì ara wọn láti máa gbọ́rọ̀ àdẹ́gbọ̀wọ̀ Muhammad sallallahu alaihi wasallam láti máa gbọ́ al-Qur'an al-Karim bá fi sọ ipé máa àti min zikrin min rabbi muhdathin áyà kan ò ní sọ̀kalẹ̀ àbí súra kan ò ní sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba ní nǹkan tuntun illa sama'uhu àti bó ṣe pé tí wọ́n bá gbọ́ ìgbọ́ ẹni tó ṣe pé òun àbúrú lẹ́ni tó ń ṣeré yìí wọn ní gbọ́ nígbà tó ṣe ń gbé ó fẹ́ ṣàǹfààní ń bẹ́ nítorí ẹ̀wúlò ní ká gbọ́wọ́ àti ká olò ká gbọ́wọ́ àti kó ṣe pé téèyàn gbọ́ èèyàn rí ìlapa rẹ̀ nínú gbèsè ayé yẹn nǹkan báyìí la fi ń ṣe níwá bàjẹ́ tẹ́lẹ̀ ìgbà tá a gbọ́ òdìgbà jáwọ́ ń bẹ́ nǹkan báyìí la mọ̀ pé ó yẹ ṣùgbọ́n kí yẹn gbọ́ wà sí ní gbígbọ́ tó ṣe wípé kò níkà kún fún kò sí ìlapa gidi kan lára rẹ̀ bẹ́ẹ̀ ló ti gbọ́ gbogbo wà sí lóríṣiríṣi in fact ó lè ní gbogbo àwọn kẹsẹ̀tì kó ní ìjọ ṣùgbọ́n tẹ bá wò gbèsè ayé rẹ̀ ẹ̀ ní rí ní ìrẹ́ni tó ṣe pé ó ṣàǹfààní bí nǹkan yìí etí Al-Qur'an wà fún mú tó wà fún o ní kí ó ní ìlapa nínú ìgbésí ayé wa eléyìí lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi sọ pé iqtaraba linnasi hisabuhum wa hum fi ghaflatin mu'ridun ọ̀rọ̀ àwọn èèyàn alámàrí àwọn èèyàn ó ti rí bó wọ́n gúnrí kúrò bí ọ̀rọ̀ ọlọ́run ọba ó súnmọ́ púpọ̀ ju bí àwọn ṣe lérò lọ ọlọ́run ọba ní àwọn tí wọ́n gbà tí wọ́n ṣe ni pé wọ́n á jókòó láàrin ara wọn wọ́n á ṣe mítí ni wọ́n á sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tó ṣe pé anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ò gbọ́ torí pé èèyàn ti ti wà náà ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ni qala rabbi ya'lamu al-qawla fi as ọlọ́run ọba ló ń sọ fún wọn ipe ọlọ́run ọba ni ó mọ gbogbo ọ̀rọ̀ fi sámà èyí tí ó ń bá ní sámà ni wàlárù àbí tó ń bẹ lórí rẹ̀ wàhùwà sẹ́ni ìrìnàlì ọba tí gbọ́ gbogbo nǹkan tó máa ń pa gbogbo nǹkan ni èyí tẹ́ lọ́n ṣe ní kí ni ooru nípa gbogbo lẹ́ṣin fẹ́ dojú dáwà nẹ́gbọ́ Muhammad sọ̀lá sáńbólẹ̀ ọlọ́wọ́ ọba mọ gbogbo sọlọ́mọ bá ń sọ fún anábíwá Muhammad sọlá tán pé wọ́n ń ṣe mítìnì òru nípa rẹ̀ wọ́n ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ láàrin ara wọn tán fẹ́ kó gbọ́ ní tí wọ́n ń ṣe ní pọ́ńdís kọ́lẹ́jì ara wọn láti máa lítì sí ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n ìwọ má mi kàn máa bá ti tiẹ̀ lọ nítorí òdodo máa sọ lọ jẹ́ káwọn ọmọ ogun kúrò mbẹ́ balkọ́lù àdùgbàsù àhìlámi ọlọ́run ní nǹkan tí wọ́n ń sọ òun ní kí àdùgbàsù àhìlámi bí ìgbà tí yẹn kan sọ aláfúnyàn ní tó ń sọ bàrí sàráàbù ẹ má dá lóhun ó dáadáa parọ́ ẹni o ọlọ́wọ́bù ránṣẹ́ o báàlùwẹ̀ ṣàìrù ẹ má dá lóhun akọrin ni o ẹ̀rí bó ṣe ń kà ní bí orin ló ṣe ń sáàdì fàlíyàtìnà bí ayatin kama ursel awwalun tó bá fẹ́ ká gbà pé òjíṣẹ́ ọlọ́run ọba lòun kó ṣe àwọn iṣẹ́ ìyanu báwọn tán ṣíwájú ṣe ṣiṣẹ́ ìyanu jama'a tí a máa ń wọ alkùnrán dáadáa tanka Kùránì dada a máa rí a ayé ò chéǹjì ni gbogbo ohun awon eyan èèyàn ń báyé kan ti báyé lọ tẹ́lẹ̀ orúkọ lè máa chéǹjì ṣùgbọ́n ìṣe kan náà ni ẹni tí oníkan ṣe kólánàgbà Muhammad sallallahu alaihi kò ṣe ni ẹ má di bẹ́ẹ̀ náà làwọn èèyàn ṣe ń ṣe nípìn náà wọ́n bá rí àfá tó ń sódodo fún wọn kò béèrè owó lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni ò bá wọn lójú in tí ó ṣe wọ́n kò lóhun ló ń ṣe wọ́n nítorí kó lè bá gbó lọ wọn ó ń sọ bó ṣe ń bẹnu alkùránù fún wọn ní nǹkan tí everybody tó ṣe wípé a lè confam fúnra wa nítorí láti ṣe náà ni pé kò ṣe alkùránù tó bá lè kan lárúbáwá fúnra rẹ̀ wọ́n ṣe ìtumọ̀ ìtumọ̀ alkùnrán wọ́n sí èdè lóríṣiríṣi wọ́n sí Yorùbá wọ́n sí English wọ́n náà ṣe kó ká fún rẹ̀ kó wá wo nǹkan tí àfáà yìí sọ fún ẹ àti tó fún rẹ̀ ká kó wo ṣó àbí ò bára kò béèrè owó lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni kò gbé bùkátà léèyàn kan ẹni tí ó ní àlájá àti wú ọ̀rọ̀ yí ẹni láti múra síra yí gan ìyẹ̀ká tó ń bẹ̀lẹ́gbẹ̀lẹ́ yí òun ló sàfí yìí ìyẹ̀ká ní báyìí báyìí báyìí ni ṣẹlẹ̀ sí tẹ́lómi ó máa káàkiri yóò ń sọ nǹkan tí ó ṣẹlẹ̀ sáwọn èèyàn yóò ní àfáà kìníkan yóò mọ̀ parọ́ fáwọn èèyàn gbogbo tó bá kàn bá lẹ́nu yóò mọ̀ sọ kalẹ̀ ìgbà tí ó wà fi sọ mẹ́wàá òórì kan tí ó bẹ̀ mú bẹ́ẹ̀ ibẹ̀ ló ti kó sí páńpẹ́ rẹ̀ ó di pé kó mọ̀ rọ alọ́lé ṣùgbọ́n òṣìṣẹ́ ọlọ́run ọba òṣìṣẹ́ ni tó ṣe wípé ó ń parọ́ fáwọn èèyàn kò gbé bùkátà rẹ̀ lórí èèyàn kan nú àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn nǹkan ṣàlàyé fún wa bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bá tó ránṣẹ́ ó sọ fún wípé márùn jú mọ́ nǹkan tó ṣe wípé ń bẹ lọ́wọ́ wọn yòdó yìí ayé ni jíṣẹ́ ọlọ́wọ́n bá bá ṣe kà sẹ́yìn ní tí a ti ṣe parí ṣùgbọ́n pẹ̀lú gbogbo yẹn wọ́n mú lọ́ta wọn ló kúrọ ní a ti eléyìí ó lọ báyìí eléyìí ó lọ báyìí ni nọ́ọ̀sù ṣe ìtàwọn èèyàn ń sọ nípa ẹni tó ń ṣe wá àti lórí náà nù tó ń sọ òdodo bẹ́ẹ̀ ni tó sọ fún wọn ìtàlẹ̀ kọ̀ǹfàmì o believe nínú al-Qur'an gẹ́gẹ́ bí mùsùlùmí tó bá believe nínú al-Qur'an mùsùlùmí nù ṣùgbọ́n mi ò believe nínú al-Qur'an kó kírun jù bẹ́ẹ̀ lọ kó gbàrẹ̀ jù bẹ́ẹ̀ kò ń ṣe mùsùlùmí kébìrì ìgbà tó bá ti ló ń bí ìbùnú al-Qur'an ó ti tán in tó yẹ kó jẹ́ tí ó jẹ́ olùdájọ́ láàrin wa òun náà ni al-Qur'an tó ló ń bí ìbùnú ó yá ṣí al-Qur'an ní káwọn tó ń bẹnu al-Qur'an in tó ṣe níṣẹ́ iṣẹ́ al-Qur'an ó approve àbí kò approve in tó yẹ kó jẹ́ ìlànà wa mùsùlùmí nìyẹn in tó yẹ kí ó jẹ́ iṣẹ́ àwa mùsùlùmí nù ọlọ́wọ́ bá ní fa tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasul in kuntum tu'minuna billahi wal yawmil akhir dhalika khayrun wa ahsanu ta'wila ọlọ́run tẹ́ ẹ bá nígbàgbọ́ nínú ọlọ́run ọba tẹ́ ẹ bá jẹ́ni tó ṣe pé ẹ wá ń jiyàn pàǹkà ìwọ ní báyìí ni òun ní báyìí kò lè tó báyẹn ṣùgbọ́n lọ́wọ́ balẹ̀ méjì fi ráyé tì النبي في عين صلى محمد صلى الله عليه وسلم فإن تنازعتم في شيء فردوا إلى الله والرسول ẹgbẹ́ agbára kí lọ́wọ́ bá sọ lórí tí ní àti ẹjọ́ ń fàyè kí lànàbí sọ lórí tí ní àti ẹjọ́ ń jiyàn lé lórí ọlọ́wọ́ bá ní tó bá ṣe pé ẹgbọ́ lọ́wọ́ bá gbọ́n tó tọ́ o pé ọjọ́ kan náà ni ọlọ́wọ́ gbogbo gbogbo yìí dìde ọlọ́ọ̀ni tó lórí fún yìí ni tó ṣe pé àtìbọ̀tàn lẹ́dẹ̀ẹ́dà ṣùgbọ́n rẹ̀ ń tó pé rẹ̀ ní mùsùlùmí tó ṣe pé ìgbà tó máa ń ṣe nǹkan tó máa ń nǹkan yẹn ò dá èyí tí ó sọ fẹ́ nìyẹn pé ẹ̀rí ẹ̀dà pé kò dá ní tí ó ṣe ni pé ìsọkúsọ ló ń sọ eléyìí tó ń sọ yìí ó tako ní tí àwọn bàbá wa ń ṣe eléyìí tó ń sọ yìí ó tako nǹkan tá a mọ̀ àwọn èèyàn ọ̀tá ń ṣe ó ṣe tán láti kú fún dìfẹ́ǹsì àwọn táwọn èèyàn ń ṣe ju ọ̀rọ̀ ọlọ́wọ́ bá lọ eléyìí ni tí wọ́n ń pè ní alẹ́ ẹ̀rọ ìgúríkúrò ju ọ̀rọ̀ ọlọ́wọ́ bá máyà fi ọlọ́wọ́ bá ní kò ní wá bá wọn ní min zikiri min rọ̀bí ní nọ̀dásìn áyà bí súra tuntun látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba wọn ilẹ̀ sàmàrùhù àti kó ṣe pé kí wọ́n gbọ́ wọ̀rún rìdùn lẹ́yìn tó ṣe wípé kò ní dírẹ́sì rẹ̀ amẹ́lú ní tí ó máa dún ẹnu tí ó sọ pé ẹmọ ti parí ṣùgbọ́n ẹwò gbésí ayé rẹ̀ ní kòránì tó ń parí lójúmọ́ kan yẹn tó ń parí ọ̀kan kò ní ayé àwọn ọmọ tí sọ ìlú ẹ̀ lòun ti ń lúwẹ̀ sí àwọn ṣe tí kòránì paláṣẹ òun lòun gbéjú sílẹ̀ yóò dẹ̀ mọ yẹn kan káàkiri láàrin àwọn èèyàn pé kan là á máa ń lójúmọ́ bẹ́ẹ̀ ó ń sọ ìrọ́ọ̀dù níbi ọlọ́run ẹni tá a sọ wípé ó dúró ti zikru ọlọ́run ọba òlẹ̀ tó ṣe pé tí alukùránì ń sọ òun ló fi ń darí gbèsè ayé rẹ̀ tí alukùránì bá ń dúró ibi tí ó dúró sí náà nù tí alukùránì bá ní máa lọ yóò máa lọ ni ẹni tó nígbàgbọ́ nínú tírà ọlọ́run ọba ni ẹni tó nígbàgbọ́ nínú ọlọ́run ọba òun nìyẹn òun ṣe ni tó ń pe àpèmára ká máa pìtù ẹni tó fi ẹ̀ sọ wípé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam onírọ́ ni ó dada parọ́ rẹ̀ ni òpìdán ni alásàtì ni gẹ́gẹ́ bí ọlọ́mọba subhanahu wa ta'ala ti sọ fún wa nípa èyí tí wọ́n ń sọ láàrin ara wọn kẹ́lẹ́kẹ́lẹ́ sókè yẹn kan bú àfáà tó ń pèpè sí òdodo ìṣe nǹkan tuntun wọ́n ti bú ànágbọ́wà muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ní balqalu adghafu ahlam wọ́n ni tó ń sọ yìí nígbà bí yẹn ń pàlá ní àwọn nǹkan tí yóò jọra wọn ló kàn sọ bali sarawu kódà ó tiẹ̀ dáadáa parọ́ rẹ̀ yìí bẹ́ẹ̀ ni wọ́n ṣááyé akọrin ni bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ ọdún al-Qur'an ọlọ́ni wọ́n máa àlẹ́mná ṣọ́ìrọ̀ wọ́n máa yẹn bá rí la ọlọ́ni àwọn ọlọ́wọ́ bá kọ lórí kò dẹ̀ tọ́ fún kókọrin olóòjọ́ pé mistake ńlá ńlá ni ká máa fi kùránì kọrin èyí táwọn olórí mi máa ń ṣe ó lè mú alámúná ṣìra ó lè mú ìbájá àbí kó mú kinní kan yóò máa kọrin yóò máa lulu sí ni wọ́n máa jó àti kùránì kọrin ọlọ́dún wa máa lẹ́mná ìṣò ẹ̀rọ àkọlóyìn wà máa yẹ́mbà rìlà kò tọ́ fún kókọrin kò tọ́ fún kókọrin alkùránì ò kìí ṣe orin sọláwọ́ subhanahu wa ta'ala ni huwa illa dhikrun wa qur'anun mubin ọlọ́run ní ìrẹ́kí ni bákan náà alkùránì tó ṣe kó kílẹ̀ ni tó kò ń ṣe orí rárá à ń fi kùránì à ń kọ́ ní orí alkùránì a máa kà á àpò òǹkà ṣùgbọ́n kò ṣe orí àfi òǹkà ṣùgbọ́n kò ṣe orí ṣùgbọ́n àwọn ń pè ànẹ́bọ̀wà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ń pè ní olórí wọ́n pè ní akọrin ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni wa ma huwa bi qawli sha'irin qalilan ma tu'minun wala bi qawli kahinin qalilan ma tadhakkarun ọlọ́wọ́ ní alukóran yóò kì í díẹ̀ lẹ́yìn so alkùránù ń ṣe bẹ́ẹ̀ ni kò ń ṣe ọ̀rọ̀ aládùúgbà bẹ́ẹ̀ ni kò ń ṣe ọ̀rọ̀ kò ń ṣe ọ̀rọ̀ àdáparọ́ anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam dáadáparọ́ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ báyí ṣùgbọ́n tí wọ́n sọ ìwọ́n ni ṣùgbọ́n ọlọ́wọ́ subhanahu wa ta'ala jẹ́ ká wípé kò ń ṣe ọ̀rọ̀ èèyàn bí i wa ọ̀rọ̀ ọlọ́run ọba ni àwọn kèfèrí mẹ́ta wọ́n sọ fún anábọ̀wà Muhammad sallallahu alaihi ìpè tó wáyé gbọ́dọ̀ fẹ́ ráyàn sí wa àbú fẹ́ sí wa ló yẹ kó rán sí wa kò ń ṣe ipé tó wá fẹ́ká wọn gbà gbọ́ irú àwọn àmì iṣẹ́ ìyanu tí àwọn tán ṣíwájú ń wá kó náà múrú ẹ̀ wá ṣùgbọ́n ṣe wọ́n gbà fún àwọn aṣáájú tí wọ́n mú àwọn àmì wá ní ṣẹ́gbà fún ànábì Musa ní alìsọ́látù sọ́lá ṣẹ́gbà fún ànábì Isa alìsọ́látù sọ́lá gbogbo àwọn yìí wọ́n mú àwọn iṣẹ́ ìyanu wá ṣùgbọ́n yàmí ló gbà fún wọn Fìràún orí àwọn àmì tí ànábì Musa mú wá pẹ̀lú gbogbo ẹ̀rọ oṣù orí kúkú kò gbà àwọn èèyàn rí àwọn àmì tí ànábì rí fámúwá àìsọ̀látù sàlám wọ́n ṣorí kúkún wọn gbà àwọn eléyìí náà ń béèrè ipé tó bá fẹ́ káwọn gbà kókó mú àwọn àmì wa ọlọ́wọ́ bá ń sọ nù áyà ipé wà máa màná àna ẹ̀nùsílẹ̀ bí áyà àti ìlàkà zanobian awọ́lu ìtọ́ ń béèrè fún ó àwọn ọlọ́wọ́ bá lè mú àṣùgbọ́n àwọn tán síwájú wọn ìgbàta mú wá wọn pè ní rọ́lẹ̀ yìí ìtọ́lọ̀ bá dẹ̀ fún wa ní àmì bàbá ṣe ń pè nírọ́ bẹ́ẹ̀ nìyà ń lé sí torí pé ọlọ́run bá ní wà máa nursu bil ayati illa takhwifa àwọn àmì yìí àwọn ọlọ́run bá ta bá mú wá ìkàtà fi ń dẹ́rù bá àwọn èèyàn ni so ẹni tí kama ursal awwalun falyatina bi ayatin kuma miwa kama ursila al-awwalun gẹ́gẹ́ ma ṣe fi àmì rán àwọn tó ṣíwájú ọlọ́wọ́ bá ní máa amanat qabla min qaryatin ahlaknaha àwọn ìlú ta parun wọ́n gbọ́lọ́wọ́ bá gbọ́lọ́ jẹ́ ká pa wọ́n nù àfọ́wí obìnrin táwọn gbọ́lọ́wọ́ bá gbọ́ta bá mú àwọn àmì wa àwọn tán bèèrè fún àmì afúnwọlámi wọn gbọ́lọ́wọ́ bá gbọ́ àwọn ọlọ́wọ́ bá dẹ̀ pa wọn pẹ̀lú ẹ̀ àwọn ilé ìtàn bèèrè fún wa mi sì ń ṣe tàbá fún wọn lámì wọn gbọ́lọ́wọ́ bá gbọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìwọ má pẹ̀lú ogun tí wọ́n sọ àwọn tán síwájú rẹ ọkùnrin ni wọ́n èèyàn ni wọ́n àwọn ọlọ́wọ́ ẹbẹ̀ lọ àwọn tí wọ́n mọ̀ tẹ́yìn ò bá mọ̀ àwọn tán síwájú pé ẹjọ́ ẹjọ́ ṣé àwọn òjíṣẹ́ tí wọ́n rántí yín ìdókè ń bẹ́nu tẹ̀pé àwọn màláìkà ń bẹ́nu wọn ní pé màláìkà ló ń ṣe wá àti lórí súwìtì káàkiri tó sí èèyàn lọ́lọ́wọ́ lànàzánà nínú sàmà ìmọ̀lẹ̀kan rọ̀sùlà ọlọ́run ní ká nígbà àwọn màláìkà lórí káàkiri lórí ilẹ̀ yìí báwa ṣe dé èèyàn yìí màláìkà wa ni a jẹ́ ọlọ́run bá ní màláìkà lòun ò bá sọ̀kalẹ̀ láti sánmà fún wa jíjíṣẹ́ ṣùgbọ́n èèyàn ní gbogbo wa àálẹ́ àkóṣe ara wa ẹni tó á yí gẹ́gẹ́ bí òjíṣẹ́ ara wa náà ni ṣùgbọ́n ọlọ́run bá dára pàlẹ́pà láàrin wa ó dẹ̀ fún ní ipò ó dẹ̀ fún oníwàá yìí owó ló fi yàtọ̀ fún wa tọ́lọ́n bá tún sọpọ́n àgbà Muhammad sallallahu alaihi wasallam kul innama ana basharun annama ilahukum ilahun wahidun ọlọ́ni sọ fún wọn ike ní ẹbí tí ń lè mi náà nítorí yàtọ̀ láàrin èmi àti òun náà ni wípé ọlọ́run ọba ó fún mi níwáyìí nítorí yàtọ̀ ṣùgbọ́n ká mọ ẹ̀fẹ́tì ànábì tí ò ní jẹun ànábì tí ò ní mumi ànábì tí ò ní fẹ́yàwó ànábì tí ò ní rajà lọ́jà ànábì tí ò ní ṣe kátàkárà àlérí yìí gbogbo táwa ń ṣe náà lànábì ó mọ̀ ṣe torí pé èèyàn bíi ti jíwa ni ṣùgbọ́n nǹkan tó wọn bá lóun ò fẹ́ àwọn ànábì ọlọ́wọ́ bó jìnà sí àwọn nǹkan tó wọn bá tó pa wá láṣẹ àwọn ànábì ọlọ́run bó máa ṣe sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala olùwà máa sanna qablaka illa rijalan nuhi ilayhim ìwọ́n má mi kàn àwọn tá a rán síwájú rẹ̀ èèyàn náà ni wọ́n ọkùnrin ni wọ́n nuhi ilayhim táwọn ọlọ́run ọba fún ẹ níwá yìí wa lára wọn ni ìyá anábì Ìsá àlùfàlàfàlà Mariam ṣùgbọ́n kò ń ṣe anábì ọlọ́wọ́n ọba ọmọ rẹ̀ lànábì ọlọ́wọ́n ọba lòjíṣẹ́ ọlọ́wọ́n ọba kò ń ṣe ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni kò ń ṣe ọlọ́run ṣùgbọ́n gangan fúnra ẹ̀ ní kò ń ṣe anábì ọlọ́wọ́n ọba olùpáyọ̀ ọlọ́wọ́n ọba ni ẹni ó gbàpà fún òdodo ọkọ dẹ wò ó ike ẹ ó gbàpà fún òdodo èmi àti ẹ àjọ tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà ni ó dẹ̀ ní lára débi kí ó pa arábìnrin yìí ó dẹ̀ sọ̀rọ̀ bìbìnrin ilé ìtẹ̀yìn ọ̀ndẹ̀ka ẹ̀jẹ̀ nà ilé ọlọ́mọba ò kọ́lé fún mi ní aljanna wàdá jírí ní fir'auna wa amali rí ọlọ́wọ́ bá gbà mí níbi ìnira fir'aun àti bí iṣẹ́ burúkú tó ń ṣe wàdá jírí ní alkọ́mi zalimin àwọn alábòsí èèyàn tí mò ń bẹ láàrin wọn ìrí ọlọ́wọ́ bá kó níyọ láàrin wọn arábìnrin yìí in tó bá dọ́dọ̀ ọlọ́wọ́ bá ilé ọlọ́wọ́ bá fi ń fi àpòjú rẹ̀ fún àwọn ẹni rí nípa wípé wo obìnrin tó bá jẹ́ ní rí tó ṣe wípé o lọ́kọ́ burúkú o lápèjúwe o lẹ́ni tó ṣíwájú rẹ òun náà ni Asiya ìyàwó Fir'aun lára àwọn ẹni rere ni Khadija radiyallahu anha tó jẹ́ ìyàwó anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ẹni ẹni rere ni làwọn tí òun dárúkọ wọn yìí ṣùgbọ́n kò sí kankan tí lẹ́bù ẹ̀dẹ́ ipò ànábì ọlọ́wọ́ bá ń bẹ́ kò sí kankan tó ṣe pé lẹ́bù ẹ̀dẹ́ ipò ànábì ọlọ́wọ́ bá sọ̀rọ̀ yẹ kó tóbi obìnrin tó lóun fẹ́ ṣe wáàsí ó gbọ́dọ̀ gbogbo òun á ṣe ṣe wáàsí kí obìnrin máa bọ́ta káàkiri kó mọ lọ káàkiri kó lóun ṣe wáàsí eléyìí ò sínú Islam tí ó bá ṣe wáàsí ó lè ṣe wáàsí láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ní ààyè tó ṣe wípé ó wà confined ṣùgbọ́n kóbìnrin wá gbé máìkì orí káàkiri síríìtì ní eléyìí ò sínú ìsìláàmù ọlọ́run ọba kò sínú nǹkan tó fi rán àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ike kan ní káwọn obìnrin máa ṣe wá sí káàkiri dáwọn ẹ̀kẹ́ ṣe ń ṣe lónìí eléyìí ò sí lára ìlànà ọlọ́run ọba subhanahu wa ta'ala sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wa ma arsalna fún wá yìí ọkùnrin ni wọ́n èèyàn ni wọ́n wọn dẹ̀ kí ń ṣe màláíkà àbára wọn màláíkà ṣùgbọ́n ọlọ́mọ bá nítorí páwọn tó ń bẹ lórí ilẹ̀ òṣè màláíkà lọ́kàánà fi ábùdì màláíkà tún yamshuna mutma'innin tó bá ṣe kó ń bẹ lórí ilẹ̀ àwọn màláíkà tó ṣe kó wọ́n rìn lórí ilẹ̀ mutma'innin pẹ̀lú fọkànbalẹ̀ ọlọ́mọ bá nílà nàzánà minas sama'i gẹ́gẹ́ bí òjíṣẹ́ ṣùgbọ́n èèyàn náà làárọ̀ sí èèyàn ẹni tó ṣe pówó tí wọ́n èèyàn ń fi ìlú náà ń fi ìlú ní tó ń bẹ lára wọn ló ń bẹ lára ti ẹ̀ náà nǹkan wó jọra wọn ṣùgbọ́n àákọ́gbẹ̀hùn sọ̀lẹ́fà ìgbé kí ni òjíṣẹ́ wa ni wọ́ èèyàn kò dẹ̀ ní ráìtì láti lé kílẹ̀mù sí prophethood tọ́lọ́wọ́ wa subhanahu wa ta'ala ló bá pè ní prophet ilé claim ti prophethood ní láì ṣe pé ọlọ́wọ́ bá pèèyàn ní prophet ìṣe kìfìrí pẹ̀lú ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ni

òpin kálukú ma wá gbóòlùn ó ṣiṣẹ́ gini bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí rọ́nà gbogbo ẹ̀ ọ̀nà àti jẹun ní ó bá gbogbo yẹ lọ́wọ́ yóò ti ní bá ṣe ń pin láàrin ara wọn àwọn eléyìí àwọn fake prophet ní mùsùlùmí bọ̀rọ̀ jẹ́ ní tí déédéé kò bọ̀rọ̀ jẹ́ ní tí ó káàkiri tí ó sá káàkiri ìtọ́lọ̀ bá ní jìnà tí mo jìnà tí ó fi yóò gúlẹ̀ fọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní fasalu ala zikri kuntu la ta'lamun tẹ́yìn ò bá fẹ́ bè lọ àwọn tí wọ́n máa wọ́n sọ fún yín tó bó ṣe ni àwọn ànábì tààrà àwọn òṣìṣẹ́ tààrà kò sẹ́ni ṣe lẹ́ni tí ò ń jẹnu wọn wọ́n máa káànù kò rẹ̀ sí ìta ṣe lẹ́ni tí ó mọ̀ bẹ́ gbére anabi nuh alayhisalatu wasalam dà ó ti lọ anabi adam alayhisalatu wasalam dà ó ti lọ anabi ibrahim dà ó ti lọ anabi muhammad sallallahu alaihi wasallam dà ó ti lọ gbogbo wọn ti jáde láyé ọlọ́wọ́ sọ fọ́nrin sọ láàtọ́ ní pé innaka mayyitun wa innahum mayyitun ó kú àwọn ẹ̀hún ló dẹ̀ kú kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí yóò tọ́ ikú wò kí wá là ń bá káàkiri gbogbo ń lé táà ń ṣe kìtàkìrà láti lè kó wọn jọ gbàtà bá kó wọn jọ tán ìjọ kan ni a fi wọn lẹ̀ àbí káwọn fi wá lẹ̀ kó tó di páwà fàyè lẹ̀ àmọ́ ẹni tẹ́ wọ́n mọ̀ tọ́ka sí pé ọkùnrin tó ń lọ yá lára àwọn millionaires àdúgbò ilé tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn kẹ̀yẹ́ ti fi lẹ̀ so a ṣe máa lé nǹkan tí ó fi wálẹ̀ àbí nǹkan táwọn ó fi lẹ̀ ká máa lé ká fi gbàgbé ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba ká fi gbàgbé ìsìn lọ́wọ́ ọba ìta lè garanti pé nǹkan yóò máa bẹ lọ pẹ̀lú wa beere ẹlòmíì tó bá ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò mọ ogun ẹni kí ọpọlọ ọ̀run ni ìbáwọn èèyàn kan náà tán gba phd tán di professor tó ṣe pé wọ́n sì ń ṣe bọ̀ yìí fún ẹni tó ṣe yí pé kò ní secondary school certificate lọ́wọ́ ni àmọ́ inú àwọn millionaires àwọn billionaires nàìjíríà tó ṣe pé ń gbà tẹ́lómi ìdólówó tán lówó pé ó yẹ kan gbà yóò wá wá sùn kan tí ó ti lọ ra sàtífíkẹ́tì ní alùn àwọn aṣe àwọn kọ́ọ̀tì kan ẹ̀kọ̀kan wọn a máa yọjú àwọn anáṣẹ́ àmọ̀tán wọn ìpépọ̀ náà lè nípa ní ṣùgbọ́n ní táǹsọ̀ yìí ni ó san ó fún doctors ní àmọ̀yé ó san fún àmọ̀yé professors ó túmọ̀ sí pé bí ọpọlọ ẹni jiná sí kọ́ ni ó ṣe lówó lọ́wọ́ ọlọ́wọ́ bá ní pé àrísìkì rẹ̀ ẹlòmíbi tí nǹkan òye dé yóò rò pé tó máa ń ṣe 419 ibẹ̀ ẹnu ó ti mékì ẹ̀

ثم صدقناهم الوعد فأنجيناهم ومن نشاء وأهلكنا المسرفين ọlọ́ni àwọn ànábí wa in tí a promise wọn afùfílẹ̀ fún wọn a kó wọn yọ bákanáà àwọn tí wọ́n ń takò wọn àwọn ọlọ́mọba subhanahu wa ta'ala apá wọn àwọn tí ó wù wá láti kó yọ a kó wọn yọ àwọn tó ṣe pé ó wà láti parun apàwọrun látara wípé kí ni wọ́n jí omi tako àwọn òdíṣẹ́ ọlọ́run ọba so eléyìí ló ń sọ fún wa nípa wípé ká dúó déédéé nítorí láti bọ̀tán ni tàbálẹ̀ láà dúó náà gbogbo ẹ̀ náà ló láti bọ̀tán gẹ́gẹ́ bá ṣe ń ka fúnra wa alkùránì tó clear ó ní àwọn tó ṣe wípé wọn dúró déédé tí wọn àṣetọ ọlọ́wọ́n ọba tó bá díjọ́ gbé dàlùkì àrùn ọmọ rìgírẹ́tì láwùkúnnà náà tí mọ̀wọ́ àwọn àkílù máa kúnnà fi àfáàbì sọ̀rọ̀ ah ìyà imọ́ pọ̀ tó bá ṣe wípé à ń gbọ́ nǹkan táwọn oníwà ti ń sọ fún wa ni tààdé ń ṣe làákàì pẹ̀lú ẹ̀ táwọn olè máa kúnnà fi àfáàbì sọ̀rọ̀ fa'tarafu bi dhanbihim fasahqan li ashabi sa'ir ọlọ́run wo máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ọlọ́run ṣùgbọ́n ṣíọ̀ ìgbéjìnà sí àwọn ọmọ náà àwọn tọ́jọ́ máa ná látara ìgbọ́rọ̀ látara ìmọ̀ fi ọpọlọ wọn máa fi gbọ́rọ̀ ọlọ́wọ́ bá dànù látara ìdí kí ayé fẹjúmọ́ wọn ọlọ́run ṣíọ̀ wọn ìgbéjìnà sí ìkẹ́ ọlọ́wọ́ bá kó máa bá wọn ọlọ́wọ́ bá ní wọ́n máa bèè lọ bí máa salakakum fi saqar bóòlù ọ̀rọ̀ kìí ṣe wájẹ́ tó ṣe pé iná lẹ̀ wá wọ̀ lónìí qalu lam naku min al-musallin wọ́n ní à ń kírun nígbà tá à ń bẹ láyé àmì oníta tó ti gbọ́ wá àti wọ́n ti ṣe wá àti ṣe wá àti ṣe wá àti ẹ máa kírun yóò máa bọ́ ni yóò máa yí yóò á bí òun tẹ tó ní kó máa kírun ara wọn ló ń ṣe kó máa ọlọ́wọ́n bá ní wọ́n mọ́ sọ pé lamnakunel musalli a ń kírun ló sọ wádẹ́ ní ìyá wàlamnakunu tẹ́rẹmùn miskin owó wá àfi ṣàánú àwọn aláìní ẹlòmí tó bá aláìní tó yẹ kó ṣàánú a nígbà tó ń ṣiṣẹ́ bò nìyàn kan wà ẹni tó ṣe pọ́n rúpọ̀ ogun olùwọ́bẹ́là tó tó tiẹ̀ wáyé tí ó méjì ẹ̀ tí wọ́n ṣe méjì ẹ̀ sọ́lọ́ Allah subhanahu wa ta'ala ni wọ́n mọ̀ sọ ìpè lọ wàlàm náà kùnú tó ẹ̀mọ̀ lùmìkì wọ́n kún náà náà kúrú bá alfa ìlú yìí àwọn èèyàn tí wọ́n kọ̀rọ̀ lọ́wọ́ ọba kún tán fọ̀rọ̀ lọ́wọ́ ọba ṣeré àwọn làǹbárin wọ́n jẹ́ ọjọ́ kan ayé iná ọlọ́ni fama àtẹnfà ọ̀hún ṣẹfà àtúnṣe àtúnṣe irú àwọn èèyàn bẹ́ẹ̀ kò sí èèyàn kan tó lè ṣìpẹ̀ wọn kò sí èèyàn kan tó lè ṣìpẹ̀ wọn tàlèyàn tí ó di ẹ̀gbóyà láti ṣìpẹ̀ ọ̀daràn fama àtẹnfà ọ̀hún ṣẹfà àtúnṣe àtúnṣe ọlọ́ni fama aláwọ̀ ti mọ́ àrìnrìn kí náà ń gúrí kúrò níbi ìrántí tán ṣe fún wọn jọmọ́ àyà bẹ́ẹ̀ ni àkùránù òrújú gbogbo ẹ̀klẹ̀ ìtẹ́sẹ̀lúwàfẹ́ yà lọ ló lè yà lọ ṣùgbọ́n gbogbo ẹ̀ ló láti bọ̀tá ìnàlẹ̀dínà ṣáwọn arọ́pọ̀hùn láwọn mọ̀fọ́rọ̀tún wọ́n ájòrò kẹbí ọlọ́ni àwọn tán páyọ̀ ọlọ́run ọba wọn nítorí ọba ní kan ṣe wọ́n ṣe tó ní kan mọ́ ṣe jìnà sí làwọn mọ̀fọ́rọ̀tún àforíjì ọlọ́run ọba bẹ fún àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ájòrò kẹbí bákan náà ẹ̀sán tó tóbi eléyìí náà láti bọ̀tán ti tiẹ̀ kí n kálukú wa ká wò dáadáa ká má kó sí páńpẹ́ ṣàítánì ká má kó sí páńpẹ́ ìfẹ́nu wa abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala ìkí agbóyin náà kọlọ́ba kó ti bóòlù fún ẹnì kọ̀ọ̀kan wa kọlọ́ba subhanahu wa ta'ala ṣe àmójúkúrò àwọn ẹ̀ṣẹ̀ wa kó ṣàforíjì fún ẹnì wa kó fi ẹsẹ̀ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك